ìwà tí wọn kìí yàtọ̀ yàtọ̀ sáwọn ẹni tí wọn ṣẹ̀sìn rọ tó ń tẹ̀lé ọjọ́ nànà á rí i pé ń pín yẹlẹyẹlẹ náà máa ń pín yẹlẹyẹlẹ ọ̀tọ̀ọ̀tọ̀ lóníkálukú wọn máa gbà nítorí pé ìfẹ́ náà jọ̀fẹ́ nù làákà ìjura wọn lọ ntí ìfẹ́ nu kálukú tó bá pè lọ sídìí rẹ̀ àti etí làákà rẹ̀ bá ṣe lọ́sọ̀ fún ńlá rí pé yóò máa ṣe ìdínú tó fi jẹ́ kójú ọ̀nà àná ọ̀pẹ̀ka tó ṣe pọ̀ yàtọ̀ sí ojú ọ̀nà mà tó bá pẹ́ sí òdodo ni wọ́n bá ń ṣe ìlànà òtítọ́ ló bá ń tọ̀ gbogbo bíkíbi tó bá wọ̀ lórí igun mẹ́rẹ̀ẹ̀rin ilé ayé yìí ọ̀rọ̀ àwọn èèyàn tó jẹ́ pé bó ń ṣe ń ṣe bẹ́ẹ̀ náà làwọn náà ti ń ṣe yàtọ̀ sí ojú ọ̀nà àná láti kíkọ̀ jọra wọn kò rí bákan náà lápèjúwe tabawo as-sunnah bí ìṣe ìlànà tánàbí sallallahu alaihi wasallam tó fa àwọn sọ̀hábà sílẹ̀ lórí ẹ̀ tó sì jẹ́ ìlànà ẹyọ kan ṣoṣo fún gbogbo ẹni tó bá fẹ́ ṣoríire tó fẹ́ láti wà lójẹ́nà tá a wò sí ojú ọ̀nà àwọn tó ń pera wọn ní ṣíà ar-Rafida a rí i pé ṣíà àti Rafida ìlànà kan ni tó yẹ kó yapa ṣé ìtànàbì sallallahu alaihi wasallam ń gbé tó sì fà àwọn sàhábà lẹ̀ lórí ẹ̀ àwọn ṣíà àwọn wọn náà ní um, alátìlẹ́yìn fún Ali ibn Abi Talib radiyallahu anhu wọn tara. irọ́ ẹni tí wọ́n fi ń pera wọn yìí wọ́n ń ṣe àgbèrè wọ́n ń ṣe àríkúndá eléyìí tó ṣe pé ọ sọ nínú wọ́n mú ni kúrò ní gbogbo ojú ọ̀nà. ẹ̀ṣíà ẹni tó dá sílẹ̀. Si ẹni tó ti ṣìnà ni tó sì wù láti dárúgúdù sílẹ̀ nínú ẹ̀sìn Islam òun náà ni wọ́n ń pè ní Abdullah ibn Saba al-Yahudi Abdullah ibn Saba òun ló dá àìdí àṣìyà òun ló dálẹ̀ òun náà sì ni ẹni tí ìtàn fi hàn wá ó kó àwọn èèyàn ó kó wọn sòdí wọn fi jáde takò aṣíwájú wa Uthman ibn Affan radiyallahu anhu pẹ̀lú àhesọ àti àwáwí pé ọmọjọba ṣe àti pé ìjọba rẹ̀ ńṣe ló fi ń gbé àwọn mọ̀lẹ́bí ará àti iye kan rẹ̀ dára sí ni gbogbo ará àti. wọ́n jáde wọ́n tako wọ́n dojú ìjà kọ́ ní ìgbà tí Usman kò bá wọn jà ó sì sọ pé kẹ́nìkan má ti torí tóun ó mú nǹkan àjà sẹ́nìkankan. Usman lọ́jọ́ tán padà ṣekú pa. ذو النورين رضي الله عنه أنس الصيام لجين ولا لا قولي النبي محمد صلى الله عليه وآله وسلم النبي واصف في كل دي توني واسينو لدو والو أجاي غاغاني وقع anabi sallallahu alayhi wa sallam nínú àmì jíjẹ anabi rẹ ó sì ní pínjọ kan ó fún Usman nírò pé ó wà lẹ́nu ó wá fi nǹkan kan sí i ó wà lẹ́nu ṣùgbọ́n ala fitnatin taqum fìtínà oṣù ọ ṣáájú kó tó wà lẹ́nu fìtínà náà ni fìtínà tó mọ tẹ̀lé Uthman radiyallahu anhu. tó wọ́n pa Uthman radiyallahu anhu pẹ̀lú àsọtẹ́lẹ̀ tó ní agbára tẹ́ bá péjọpọ̀ lónìí bí a ti ṣe péjọpọ̀ tẹ́ fẹ́ ṣekú pa mí tẹ́ bá fi lè lọ pa mí pínrín ẹ̀rù ń bà mí ẹnu yóò tún ní fẹ́ kò má ṣe ń rere ọfẹ ṣe àbí ọsẹ ẹnu àwọn mùsùlùmí lónìí ọ̀rọ̀ wọn ọfẹ jọra wọn àti sọka ó ìpín yẹlẹyẹlẹ kónkó ń bọ pọ̀lọpọ̀ wájà. nínú tí òbí èméjì ni pé èpè Uthman ọ̀fẹ̀sẹ̀ wọ́n pa Uthman radiyallahu anhu àlíyọ̀ ọ̀bẹ nìkan kó kọ́ bọ̀ ń pẹ́ nìkan kan o nítorí pé àti Abubakar àti Umar àti Uthman àti Ali àti gbogbo àwọn sàhábà yòókù sàhábà nàbì sallallahu alaihi Asiri àṣírí lákọọ́lẹ̀. tí wọ́n ń bínú ara wọn wọ́n ń gbẹ́ra wọn lẹ́sẹ̀ wọ́n ń ṣe kéèta ara wọn wọ́n ń ṣe kẹ́ni mẹ́ni ara wọn a'udhu billah kò ṣẹlẹ̀. ṣíyà gbójú kóńkó lẹ́nu sọ́nsọ́ wọ́n yọjú wọ́n bẹ̀rẹ̀ sí ní sọsọkúsọ wọ́n wíwèkúwè wọ́n fẹnu wa rọ̀ oríṣiríṣi lọ́rọ̀ àwọn kíní burúkú wọn yẹn ẹgbọ́ kan àwọn làwọn gbàgbọ́ nínú àwọn ṣé àyẹn o àwọn alárekùn dánú wọn burú wọn làwọn gbàgbọ́ pé àlè yògán lọlọ. a kílẹ̀ wí wọ́n ní wọ́n gangan lọlọ. wọ́n ṣe ṣe ṣe ṣe ṣe láti dá wọn padà sórí ọpọlọ wọn wọ́n sáà ní dá wọn wí làwọn wí sẹ́ẹ̀. فلما رأيت الأمر أمرا منكرا nígbà tí mo rí pé nǹkan bú wọn náà nìkan táwọn èèyàn yìí gbé wá. azamtu amri wa nadaytu kumbura wọn á pọkàn pọ̀ wọn á pè kumburu kumburu òun náà lẹni tí ó jẹ́ ẹ̀ṣọ́ fún Ali ibn Abi Talib mo pe kóńbòrò pé gbogbo àwọn èèyàn yẹn ọyá ẹ máa sọ wọn kótó tá a dáná sí wọn dáná fún wa nígbà tí iná jó tọkẹ wọn ni wọn máa sọ wọn sínú iná kí wọn máa jóná torí ẹ̀ṣẹ̀ tí wọn ṣẹkùn wọn pe èèyàn lọlọ wọn máa ti wá gbé àwọn ẹni afẹ báwí tẹ ẹ kán túbá tó bá ti gbé wọn dé ẹnu náà tó fẹ́ sọ wọn fẹ́ pé àwọn wá tẹ̀sẹ̀ gbà pé wàlíù ga lọ́lọ́ torí pé Ànábì sallallahu alaihi wasallam ti sọ pé ẹnìkan lẹ́tọ̀ọ́ láti finá fífi fi jẹ̀yàn yà àfọba tó dáná ọ̀sẹ̀lẹ̀ àbí ọ̀sẹ̀lẹ̀ ẹ dákun ọ̀tọ̀ níbẹ̀ yóò ṣe máa ronú ọ̀tọ̀ níbẹ̀ ní tẹ́jọ́ dá nǹkan kó ṣe máa ronú láti sọ pé ronú ọ̀pápọ̀ tí a fi ronú tó máa ro kà àtẹ̀sẹ̀ wá gbà ní gbọ̀ngàn lọ́lọ́ kúránà mi lọ́ba tó dáná ní fínà fi fìyà jẹ́yìn àbẹ́ rí nǹkan bẹ́ẹ̀ àlejò bá tún ló tó bá <laughs> alákòóbá tí ẹ sálámà làwọn kíní burúkú yìí. àtúrí nínú wa ẹni tó sọ wípé Ali radiyallahu anhu lọ́lọ́run rán màláìka jìbìrì làásì jìbìrì lùlọ́sà sì ṣe é. tó a lọ sọ́dọ̀ anabi sọ̀rọ̀ láti la kọ́kọ́ ti jọra wọn pọ̀ ní ẹgbẹ́rọ àwọn èrò. iná ni àwọn ṣí à ń kó láwà ní rọ́sórí síta bí burúkú orí wọn pẹ́ tútù. lórí àwọn ọ̀rọ̀ burúkú náà ni wọn á ní màlẹ́kà sátìsì ókè tó bá sátìsì lórí ìtàn anábì sallallahu alaihi wasallam sọpẹ lómi wọn rán sí ọlọsọdọ ẹrọ ayẹpọ gba anábì tó síwájú náà ó ti pẹpẹ lómi náà wọn rán sí tóbi lọsọdọ anábì adam tóbi lọsọdọ anábì nuha tóbi lọsọdọ anábì ibrahim tóbi lọsọdọ anábì yunus tóbi lọsọdọ anábì dáwúdà ah ẹgbọsọkùsọ táwọn ṣí ojú ọ̀nà ọ̀nà wọn ojú ọ̀nà àdánù. téèyàn ti bá rere pàdé láyé lọ́rùn lójú ọ̀nà wọn. torí ẹ àwọn ẹ̀dá kan ni tó yẹ pé a'udhu billah a'udhu billah tí wọ́n wá sí Madina anabi Muhammad sallallahu alayhi wa sallam àbí wọ́n wá sí Mẹ́kà alápàlẹ́ káwọn èèyàn bá ti wọ mọ́sálásí báyìí tá fún sọlá àti gbogbo èèyàn ń dá bọ̀ tá ń dá bọ̀ tá wọ mọ́sálásí ẹ̀rí táwọn ń jáde wọn máa jáde fún àwọn fẹ́ wà nínú fúláì torí ṣíà ò ní fẹ́ ti sọ láti lẹ́yìn alùsùn tó bá ti sálámà tẹ ẹ wá tún rí ṣíà gbogbo bí tó bá tẹ̀tẹ̀ sí ṣíà ò ní fẹ́ dúró mbẹ tó bá sì dúró mbẹ yóò fẹ́ rí i pé ìlẹ́lẹ̀ ló ń forí kan kò forí kan orí ìtẹ̀wọ̀n ah, ìtẹ́pọ̀ sẹ́ńtì gan ìtẹ́ni kò yẹ ká forí kẹ̀yìn pẹ̀lú ọ̀yẹ ká máa wá. tó àwọn ṣíà yẹn akhzahumullah tí lè máàmù bá ti sálámà tàì sálámà báyìí tí gbogbo wọn ti dìde wọn tún sọláàtì tí wọn ṣe tọ́tí pé sọláàtì tí wọn ṣe wọn ní kò tí ì jẹ́ sọláàtì àwọn kan fi ń gbára gbóná lẹ̀ níjọ wa ni wọn jẹ́ sọláàtì wọn nígbà tí lè máàmù táwọn ń retí tí ò ní jáde láéláé tó bá dé torí rẹ̀ hajj ò ní jẹ́ hajj àfi tó bá dé zakat ò ní jẹ́ zakat àfi tó bá dé suyamu ò ní jẹ́ suyamu àfi tó bá dé alislam ò ní jẹ́ islam lọ́dọ̀ àwọn ọ̀daràn àfi tẹ́ni tí ò ní dé ń ba dé bẹ́ẹ̀ làwọn ṣe àyàn torí ẹ̀ àwọn ṣíà wọn burú o nínú píríncípù wọn ni irọ́ ká máa gbé ká fẹ̀jẹ̀ sínú máa tutọ́ funfun jáde àtàkìyà kódà wọn sọ pé ìdá mẹ́sàn-án nínú mẹ́wàá ẹ̀sìn àwọn ni takiya irọ́ àwọn ṣíà yẹn gbogbo ọ̀nà wọn bá wá láti sọ àwọn èèyàn dírú wọn torí ẹni títí ẹ bá ti ta tí ó sì fọ́ tẹlómi ni ọmọ wa torí di eléyìí nínú tó máa fi mú àwọn èèyàn ẹ̀yin náà jẹ́ agbọ́kanú tẹ́ ẹ̀ mọ̀ tó máa fi mú yàn táwọn ṣíà yẹn. wọ́n sọ pé ó rí free wife pápárọ àwọn ọ̀dọ́ ta ni wọ́n fẹ́yàwó tí wọ́n fẹ́yàwó wọn táwọn ṣí àmà jẹ́ ń tàkùté fún wa ìyàwó ọ̀fẹ́ ike má wọ́ọ̀rì má mi kà má fúyà ó lè fẹ́ fọ́tẹ̀ méjì jẹ́jọ́ sign agreement ọ̀sẹ̀ méjì ni o bí ìgbà tó lọlé aṣẹ́wó tọ́sẹ̀ méjì bá ti pé tó ọgbádùn rẹ̀ tó ṣe kínní ọkàn máa lọ ní kọ́ńtrákì tánù ó lóyún kò lóyún kọ̀ọ̀kan oníkọ́ máa ràn ó lè gbé tòṣù ká ní ó lè pa lẹ́yìn títí tí lè ó fi máa nígbà tó lọ sí Hilton sábà fi aṣẹ́wó kan ránṣẹ́ oyún táwọn ṣí àmà fi mú àwọn èèyàn kí la túmọ̀ tá máa fi mú yẹn níbi kí wọn ẹ̀gbọ́n ẹ fi mọ mú yẹn inú tí ṣí àmà fi mú yẹn ẹ ráwọn zẹgzẹgì àtàwọn tí ń ṣe ní ẹsẹ pọ nàìjíríà kí lẹ rò fún àfi mú wọn owó àà ẹ sì ń wọ aka wọn ti kó ego fún wa so owó pàápàá lùtí ọba àti kó ṣì pọ wọn ti tó bá ti flush owó síbẹ̀ àbá gbogbo kálukú ọmọ wíwí kúwì ni. tọ́ lára ìtẹ́yìn náà rí táwọn ẹni tí ń ṣe ṣíà nàìjíríà yìí ń ṣe kálukú kọ́kọ́ mẹ́nu bà nǹkan kan tó mọ̀ ní ẹni tó jó wọn mọ̀ pa lọ́nà ṣíà látara táwọn tí wọ́n jọ ọmọ nàìjíríà wá ń ṣe káwọn náà lọ di ṣé ọ̀fọ̀ ṣé àdánù náà wọ́n ń pa àwọn èèyàn nípa púpa àwọn sọ pé wọ́n ń pa àwọn ni wọ́n sọ pé wọ́n ń pa àwọn torí àwọn oníbọn àwọn ọlọ́bẹ àwọn ọ̀làdà àwọn ọlọ́fà táwọn ní pata ni níwájú ẹni tó gbébọn lọ́wọ́ ta lọ́ọ́ di apẹ̀rin lójú ọdẹ apààyàn. eléyìí wọn ni wọn ń parọ́ mọ́ àwọn ní àwọn ipa yẹn mhm. ìwọ́de ẹgbàá sọ́dọ̀ ẹgbàá gan ni torí ẹ̀sìn tí wọ́n ní wọ́de báwọn ṣe ń ṣe sọ́láàtì táwọn ń yọ zakati táwọn ń ṣe sùyà ìwọ́de ju gbogbo nǹkan lọ lọ́dọ̀ ṣíà tí ìwọ́de wa lẹ́sìn jàmá ọlọ́mọdé bákan náà nínú aburú lára àwọ́de tẹ sọ sẹ́mi pé kó tó di pé ìjọba wó hùsẹ̀ níyà wọn ní Zaria àwọn ọmọ tẹ́lá wọn ṣe ṣí àyẹn wọ́n rìn láti Kánò wá sí Zaria wọ́n rìn láti Kaduna wá sí Zaria wọ́n rìn láti Funtua wá sí Zaria wọ́n rìn láti Jos wá Zaria wọ́n rìn láti Maiduguri wọ́n làwọn lọ Zaria la hawla wala quwwata illa billah ájì gan Ọlọ́run ní ká rìn bẹ kátó wá pé òsè ní yàrá nù tó bá jẹ́ pé ọba fẹ́ mọ kó ṣe rí ẹjẹ akẹsẹ sọ́nà ká lọ àjà wà péré. <laughs> ọdájú pé alẹ́ máa ta bí ọbí ọgbà ah, kíni ẹ bá dá wa bẹ́ẹ̀ ni dá wa bẹ́ẹ̀ ni àbá dáàbà ètè ìdí àràbà bẹ́ẹ̀ o àbá ọ̀pọ̀lọpọ̀ ó ti jókòó pé dáadáa lẹ́ẹ̀dì ẹ bá mi bí. àwọn karamba níyọ wà gbéra láti Kánò nǹkan bíi hundred and forty something kilometres ó lọ ń bọ̀ wá Zaria tọ́lọ̀ ọ̀bẹ ọ́ tánàbí ọ̀bẹ ọ́ àwọn ọmọ aláìlórí lọ́wọ́ tó wá gba àárín títí express tọkùnrin tóbi àwọn obìnrin náà aláìlérò gbogbo wọn wá kó sínú aṣọ dúdú àtọkùnrin àtobìnrin bíi kánákáná pípa àwọn ń lọ Zaria àwọn ń lọ sógójì ọjọ́ Hussein olùkọ́ ẹ̀rí pé àwọn bíbí àti ń bẹ̀rẹ̀ ogójì ọjọ́ bàbá wọn tí wọ́n ń ṣe náà àwa níbi kan lánàá lédè kúkúrú bí wọn ti ń ta màálù bàbá kan wa mú màmá kan lẹ́yìn tí wọn fi màálù kan hàn títí irú tọ̀ ń ẹ gbàgbé ńgbà ṣe fi dáhùn bàbá mo wá ronú lọ́gá màálù dára lẹ́yìn báyìí òkú òkú iná sáà ti irú ìdáhùn pàjọ fìdáhùn bàbá rẹ̀ so torí di eléyìí àwọn wa máa wá tara wọn jẹ wọn làwọn sogójì ọjọ́ hùsẹyìn ogójì ọjọ́ ìgbà tí wọn pa wọn mọ wá bọ ẹsẹ̀ òwú gbàjẹ téèyàn bá rin irú ẹ tó lọ lálàáfíà wọn sà ní tí máa ń bọ <laughs> àbí pàtí ẹ̀pà àti gúgúrú dànù ní tọ́lọ̀ ọ̀bẹ yẹn. wọ́n tún wá wà láàrin express express tó ṣe pé tí mọ́tò èèyàn bá gbádùn à àfikún lọ dún lọ́n lọ́n lọ́n lọ́n tó ráwọn mọ́tò tí ń kú bọ̀ ẹ̀rọ bà mọ́tò rẹ̀ gà àwọn wàá gba àárín títì kankan kan nìkan ò ní kọjá mọ́ tó ráwọn ń ṣe òṣèlú àwòrán mi dà nínú aburú tá a tún rí bí kíni. wọn máa bu àwọn sàhábà nàbí wa Muhammad sallallahu alayhi bí àlá ni tẹ́lẹ̀ torí inú gbàgbọ́ àwọn ọ̀gá wọn nù àwọn tí náà wàá gbà ọmọ haúsá láti bo ti dára Muhammad sallallahu alayhi wọ́n tún máa dákọ́ ya ńlá Aisha. radiyallahu anha wọ́n máa bú Abubakar wọ́n máa bú Umar wọ́n láwọn èrè ni wọ́n òòsà a'udhu billah sọ àwọn iṣẹ́ àníyàn wọ́n ṣe àbúrúkú rádaràda kọlọmba ni tójú tì wọ́n láyé lọ́rùn náà nínú aburú wọ́n ní wọ́n máa gbára wọn láyà tó máa ń ṣe sí kiri pé la ìlà ìlọ̀wọ̀ la ìlà. <laughs> láì jẹ́ pé nǹkan bẹ láyà wọ́n ṣàdédé fọwọ́ lùyà wọ́n ṣàdédé fọwọ́ lù àyà sẹ́mi àgbàtà máa fọwọ́ lù àyà tẹ́ bá ń ṣe ogójì ọjọ́ Hussein ni a máa fọwọ́ lù àyà àwọn ò sì tíì jiná débi àwọn ọ̀gá wọn ni àwọn ọ̀gá wọn ìfọwọ́ lùyà alùpùpù lọ wá ọ̀bẹ tó mú olójú méjì idà tó mú bérebére olójú méjì àdá burúkú olójú méjì ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ ẹ irú kí ni wọn máa fi sí machine yìí náà chéènì machine gbogbo ẹ wọn lọ wà kálukọ àwọn máa sára rẹ lọgbẹ níjọ ogójì ọjọ́ wọn máa sára wọn lọgbẹ wọn máa lúra gidigidi kálukọ fẹẹ rí pẹjẹ jáde láàrọ pé òun náà fẹ́ mọrú díẹ̀ nínú ìrora tí hùsẹ́ẹ̀nì jẹ́ńjọ́ wọn pa à wọ́n fi kan hàn nú dọkumẹ́ntìrì kan à ara sì ń gbọ̀n àwọn kìíní yorì wọn máa dàrú pọ̀ ó sì bẹ́ẹ̀ wò ó tún bọ́ àwọ̀tẹ́lẹ̀ gbogbo àwọn aláìlórí lọ́wọ́ yẹn ti sùrù bọ́ wọ́n fẹ́ wo ibi tí sinimá yìí ó parí sí tẹlomi ti sara rẹ lọbẹ tó ti ṣe tẹjẹ ti kúlẹ̀ wọn tún fi sayọ wọn dùnnú eléyìí òun wá wà fresh ó ti bẹ́wù nù ọba ọba wọ̀ tẹ́lẹ̀ kíákíá lọ́ba má dà àdá yẹn pátí so ó ti wá bọ́ àwọ̀ tẹ́lẹ̀ ẹ̀yìn rẹ̀ ní ti hàn yìí nígbà tí wọ́n kàn ń sọ̀sọ̀ kú sọ̀tàn sọ ni lábẹ́ ikẹ́ yá hùsẹ́yìn lábẹ́ ikẹ́ yá hùsẹ́yìn tẹ̀lé tó sálẹ̀ gidi lẹ́gidi báyìí ẹ̀jẹ̀ kan tú jáde ní ẹ̀ràn yẹn kan là ní wáò subhanallah lórí kíni bọ́lọ̀ ń lọ bá bẹ̀ ọmọ èèyàn wọ́n yìí máa tẹ̀ láti ọlọ́ọ̀bẹ àmórí ibú tó ẹ pé ṣètọ́ nìkan ṣe lọ́sọ̀ fún wa tó sẹ́ mọ̀ pé nígbà tí ẹ̀jẹ̀ túyùn tó bura rẹ̀ ń bùkún bo kí lọ́ọ́ yẹ káwọn yòókù sí ọ̀yẹ́ ó yẹ kó wọn máa dunnú ni pé ń tá afẹ́fẹ́ afẹ́fẹ́ di òtú ẹ̀jẹ̀ ti tú jáde aláyòókù náà gbẹ̀yìn wọn wá sẹ́mi pé sẹ́yìn kí wọ́n ṣe nu torí àjọyọ̀ táwọn ń ṣe nu wọ́n bá tún dùn pé ń lọ sùtù wọ́n sì tù bá wù ó yẹ kí rúurọ́ lọ sùtù ṣébi ń tá afẹ́ lọ́sẹ̀ wọn wọ́n bá ń gbé pé kọ́mọ́ kó lè bá àrí tẹ̀mí ìṣe kó tún sára rẹ̀ ládàá wàlà hàwùlà wàlà kú wàtà àwọn tí bí òtí wàá jiná wọn bẹ lórí pé wọn ń sè wọn lọ́wọ́ ni àwọn èlé lo àwọn nǹkan tó mú kọ́dà àwọn èlò kò máa fúlàní owó àtẹ́lẹwọ́ wọn àmọ́ fi gbáyà irú ọ̀gá wọn sẹ́kítàkì ẹ̀kàrí tí ń fọwọ́ gbáyà bá àwọn náà máa fọ́ ọmọ fọ́ lábẹ́ẹ́kẹ́ áńsẹ́ áńsẹ́ áńsẹ́ kàrà ń fọ́ àkàrà ọmọkùnrin lọ́wọ́ nínú aburú wọn nìyẹn ẹhẹn ewúrẹ́ tó máa nu aburú wọn. aláwọn ti nàìjíríà wọn ti nàìjíríà. wọ́n ní múra wọn bíi tàwọn olóòtà ní lọ́nà wo àbí ẹja awé sóbì. náà kìí ṣe jojúmọ́ eléyìí kìí ṣe jojúmọ́ ó nídìí tó máa ń ṣe ìwọ́de oríṣi kan lélẹ̀ gbogbo ìwọ́de alẹ́ sì ti wọn ìwọ́de oríṣiríṣi ẹ sọ nǹkan mi. Hmm? Hmm. táwọn ti lẹ́yìn náà àwọn ti nàìjà ẹ rí wọn àmọ́ àwọn ọ̀gá wọn bá ń ṣe máa ṣe àmọ́ ṣe ra àwọn eléyìí àbẹ́ ń jáwé sóbì àlẹ́ ìtọ́ hàn ìtọ́ hàn nù sí sí wọn anna aliyan waliyullah bẹ́ẹ̀ ni wọ́n máa ń ṣàfikún pé aliyu waliyu ọlọ́run náà náà àṣìṣe wọn náà aburú wọn wọ́n máa ń wọ́n máa ń ṣe kíni àwọn náà ìjọba ni wọ́n máa ń ṣera wọn ìjọba nínú ìjọba. No, torí ẹ ẹ kò lè má jẹ wọn ni káwọn sọ gbogbo ayé tètè shia. Iran si sponsor wọn torí eléyẹn ni Iran ń fẹ́ kọjá pé gbogbo bíkíbi àwọn láwọn èèyàn àwọn ṣíà yẹn àwọn náà ti gbogbo etí ìjọba ń bá ti ń yìn wọn IMN ó sọ wọn di tẹrọrìsì kìíní kan ń tara wọn jẹun ni kí wọn ṣíà wọn láíláí àwọn gan ẹni tí ń bá wọn jà gan ti ìtọ́fà tá fi ń bá wọn jà ni pé wọ́n ń bá wọn fa kàǹgbà lórí ìjọba ẹ fẹ́ mọ ìjọba ń jọba ẹ̀yin náà ń pera yín ń jọba báàsì rọ́gà sọ́jà fẹ́ kọjá wọ́n sì ní kò tó bẹ́ẹ̀ àfi táwọn bá parí oṣù ní àtàwọn ṣe kódà ẹnikẹ́ni kó so lórí orílẹ̀-èdè lọ́fẹ́ kọjá lónìí ọgbọ́dọ̀ bọ̀wọ̀ fáwọn iná ní sọ́jà ní okùnfídẹ́gbẹ̀gbà kì í ṣe pé àkìdá àwọn ta kọ̀dá nàìjíríà tí obìnrin ti pera rẹ̀ lọ́nà tí nǹkan kò dé. màmá kan lẹ́kọ̀ọ́ abẹ́yẹn ọ̀gbọ́n ni màmá kan pera rẹ̀ lọ́nà lẹ́kọ̀ọ́ ó sì tún wégele ọlọ́run tó wégele tó wọ́n wá ń ṣe interview pẹ̀lú ọlọ́yún wọ́n á bi léèrè pé ah, mami èmi ọgbà kọ́lọ̀ ní ibà ó ní gbọ́ gbà bọ́ gbà. kí ẹ kí ẹ fún mi gan ó ní à tó ń bá fẹ́ ṣe fún ọ ò ń lè ó ní à ẹ lè pè o ẹ lè pè mí O <laughs> wọ ó náà fojú ẹ rí mi ó lè lè pè mí ó ní ẹ dàpọ̀ ẹ̀jẹ̀ ìdúsẹ́ ẹ lọ́kọ ó ní bẹ́ẹ̀ ni òun lọ́kọ á ọlọ́run tó lọ́kọ ó wù ọ ní ó wù ọ ní ó wù ó ọkọ yìí máa bá yín lájọṣepọ̀ ó ní bẹ́ẹ̀ ni à ọlọ́run tó wá tó ń rámú kété abẹ́ bímọ abẹ́ bímọ ẹ oníyẹ ọmọ bá a ẹ dákun mi ti sọ lọ ṣé ẹ máa yàgbé àbí báwo ibi tí èèyàn kan ti pera rẹ̀ lọ́lọ́dún kan kọ́ sẹ́lẹ̀ ó lágbára fún wa nàìjíríà yìí tí gbórúkà tuntun lọ́nà lò ó tún kọ́ gbàgàdàgbàgàdà pé ẹ káàbọ̀ láàfin ọlọ́ lókè pẹ̀lú a'udhu billahi minash shaitani rajim tí nǹkan kan ṣẹlẹ̀ ṣé àwa sí àwa ń ṣe rádaràdà kátàkátà tiẹ̀ ní ọ̀hà dùnjọba alẹ́ fẹ́ máa bá wa dùnjọba nítorí dùnjọba àwọn áfíríkà nù mọ̀pẹ́ nìkan ń bú ọlọ́ ẹnìkan ń pera rẹ̀ lọ́lọ́ ẹnìkan ń sorí ibú ọ̀kan wọn ọ̀kan wọn kọ́lọ́ńdà kọ́kọ́ sànù wa nínú àwọn aburú wọn. Eh, no àwọn àwọn ọ̀gá wọn nìyẹn wọ́n ṣẹ̀ṣẹ̀ kọ́ káàbà kan báyìí wọ́n láwọn ọ̀fẹ́ káàbà tí wàá mọ́kà àwọn ṣẹ̀ṣẹ̀ fẹ́ lọ káàbà àwọn ṣẹ̀ṣẹ̀ máa gba visa àwọn máa gba kíní ẹjọ́ ẹ fọ́ọ̀mù àwọn náà bá kọ́ ilé kan gbàgìdì ilé kan ragàdà ilé kan tí ò tiẹ̀ dá tí ò dùn wò tó na sojú bí ojú àwọn ṣíà wọn á lọ di aṣọ òfò kan máa la àwọn ẹni àdánù wa ń ṣe tọwáfù rẹ wọn rò pé ẹ̀yin náà ti rí lórí social media so wọn ń gbé sórí social kì í ṣe nǹkan tuntun ó ti tó bí oṣù mẹ́fà kan gangan ti ń gbé wọn tún ṣẹ̀ṣẹ̀ ń rí new rẹ̀ so àmọ́ àwọn olórí ibú sẹ́mi kan nínú ẹ̀sìn wọn ni takiya ká máa gbé òótọ́ pamọ́ ká máa ká máa purọ́ wọ́n lè sọ pé kì í àwọn kọ́ làwọn ti bẹ́ẹ̀ nínú aburú wọn nígbà tí ṣíà àkọ́kọ́ bẹ̀rẹ̀ nàìjíríà wọ́n kó àwọn kan lọ sí iran gbàtà wọ́n kó wọn dé iran sẹ́wọ̀n pé owó ni ẹni tí ò tí ò tí ò tí ò wọ tírénì rí gbénu bàálù ẹ̀wọ̀n kínú tiẹ̀ náà dùn tó ń gbà wọn dé iran wọ́n kó wọn lọ sódà àwọn àyà àti àyà àti àyà àti ṣètọ́ nìyẹn. gbàtà dé gbogbo bí wọn bá ti dé wọn ní kálukú sàlàyé ọkọ rẹ eléyìí Abubakar eléyìí Umar eléyìí Usman a àwọn àyà tó bá bínú kí ni Abubakar Umar Usman ẹ̀yin ò rókọ bíi Ali Hasan Hussein ìwọ́n sọ Abubakar Umar Usman bàbá kan ti ń fún wa ń ròyìn ó wá sí Madina lẹ́yìn tí Ọlọ́run ti ní kó túbá kó nu a ó ní tó tó kó wọn fi ṣíà lẹ́nu Abubakar ló kọ tó ó sì mọ̀ pé ẹni tó ga jù ní Islam lẹ́yìn anabi la Abubakar àwọn kan wá ní kí ń jẹ́ Abubakar táì àwọn eléyìí gbọ́dọ̀ jọta súnà ntọ́lọ̀ fi yọ̀ ọ́nù akramakumullah níbi ọjọ́ tàlátà tó kọjá àwọn kìnnì burúkú tá a wí wọ́n fọ́n ká gbogbo orí títì o Abuja ní Kaduna àtàwọn àlómi lágbọn òkè ọya wọ́n wá gbé àsíá lọ́wọ́ àsíá Hussein sẹmọkọ Hussein àti Ali wọ́n ti sọ wọ́n dóòsà tí wọ́n ń bọ wọ́n ti sọ wọ́n dóòsà tí wọ́n ń bọ láwọn ṣíà ẹ̀rí tí wọ́n máa pè wọ́n yá Aliyu yá Hussein yá Aliyu yá Hussein báwọn ṣe ń sọ yá Allahu yá Rahman yá Karimu yá Salam àwọn ṣe yá Aliyu yá Hussein kódà àtúntìfẹ́ tí wàá gbọ́ dáadáa lẹ́nu àwọn olórí ibú àwọn ọ̀gá wọn tí wọ́n ń ṣe tọ̀wáfù lára kàábà tí ń sọ bẹ́ẹ̀ táǹkì gbé máa pé ṣírù ṣírù kọ́lá kò débi ìgbà tó ń rí wa. ẹ máa pé ẹ máa pariwo á ti mọ yín èyí wà á bí yá mi <laughs> ojú tí òbí wa wò wá mi. àwọn èèyàn bùn má máa máa máa lọ yí àgbẹ̀ ń tọ́lẹ̀ táwọn ṣí àbúrúkú ní ìgbẹ́ burúkú wọn tí wọ́n máa rùn rà wọ́n wá wọ́n wá fi wọ́n kó sínú tíṣú pépà yọ wá dì mọ́ títí bá ti ń ṣe tọ́wá tó ń ṣe àríyá ọ̀sẹ̀yìn àríyá yọkọ̀ sọ̀gbẹ́lẹ̀ ní káàbọ̀ lọ. ẹ̀yin ọmọ àti tọ́wá fún ti ń jẹ́jẹ́ pé mo ń sin lọ ààyè yìí mọ́ olórí ibú kan ọ̀jẹ́ sí tọ́bí ambọ̀tìbọ̀tì yọ ha kẹlẹ̀bẹ̀ kámẹ́sẹ̀ tí ì sọtọ́ ambulance àti ìgbẹ́ lẹ́bàá bàgbẹ́ bí tí wọ́n bá ti tẹ́ ẹ ilẹ̀ téèyàn ti pọ̀ ó rò pé pépà lásán ni ẹnìkan sọ ọ́ lẹ̀ àfa ó sì rí i pé gbogbo àwọn bọ́tà ti gan mẹ́sẹ̀ rẹ̀ bọ́tà àwọn ẹni òfò wọ́n máa ń máa máa fẹ́ ba islam jẹ́ tura ni sheikhul islam ibn Taymiyyah rahimahullah nínú gbogbo aburú tó ṣe islam láti ìgbà tí history islam ti bẹ̀rẹ̀ ọ̀dọ̀ sani ti wá àwọn ṣíà náà nítorí ó ní tíra kan tá à ń pè ní minhaju sunna ó jẹ́ ìdí mẹ́sàn tó fi ṣe àlàyé aburú ṣíà gbogbo aburú gbogbo aburú tó ṣe islam ọjọ́ ṣíà náà ló ti wá láti ìgbà tí street bẹ̀rẹ̀ látòrí abdullahi bin saba aliyahudi afa wọn lè gba tíra àwọn máa ń pín tíra ministry of islamic affairs ti saudi. yóò tẹ̀síra ní gbogbo èdè ayé wọn máa pin falálàjì dákò èdè rẹ ó rí tíra tẹ náà gbà dákò tí èso oríṣi kan tí èso oríṣi márùn wọn máa pin fáwọn èèyàn bẹ́ẹ̀ free of charge free of charge àwọn ṣíà náà bá wá wọn ní fárísì fárísì àwọn fẹ́ẹ́ gba tíra èdè àwọn ti pẹṣíà tẹbá ti fún wọn báyìí táyà kúránì wọn bẹ tí súnà nàbìsọlọ lọ àti súnà wọn bẹ tí wọ́n kọ́ ọbẹ̀ léde lárúbá kí wọ́n tó túmọ̀ rẹ̀ wọn bá ya àwọn wọn mú lọ tọ́lẹ̀ tí ya bá fi nù di. táyà kúránì bẹ́ẹ̀nbẹ́ táàdì sì bẹ́ẹ̀nbẹ́. tó máa ń ṣe wọ́de ìranu wọn tó máa ń yẹn ẹ̀rì tó ń gbà sọ wọ́n sọ Hussein náà di tí Hasan ọ̀rọ̀ pọ̀ mẹ́. ọ̀dà bíi hussein lọ́dọ̀ tó bá gbẹ́sì àkàn sókè ẹni ìtútẹ́ bá lọ sáwọn ìlú púpọ̀ ní nàìjíríà ń bì lágbọn àwọn àríwá yẹn irú kánò ní ìsìn irú zaria irú kaduna ẹni tá ń kọ́ sára ògiri pé yá hussein wọ́n hàn lédè lárúbá wọ́n tún kọ́ ní transliteration ẹni tá ń gbẹ́sì àkàn lọ́wọ́ bí wọ́n ṣe ń ṣèwádìí wọn yẹn. àti àyàn lè jẹ yẹ́lò kí wọ́n rí ibìkan tí wọ́n fi green tí fi ya àwòrán kan síbẹ̀ ẹlòmíràn ni mo máa gbé wọn gbé kọ́tù tí wọ́n gbé kọ́tù Jésù ká sáfù kan náà ni gbogbo ẹni àná ni wọ́n máa tò sí nínú àná àwọn náà ní fọ́tò Hussein dàgbé ká níjọ ní dáyé wọ́n yà máa bẹ́ẹ̀ náà làwọn náà yẹ ẹni tó ń pè ní hùsẹ́ẹ̀nì lọ́dọ̀ tó. torí di eléyìí kò sí tàbí ṣùgbọ́n dúró ti súnà nàbì a gbọ́dọ̀ fi a agbọdọ máa tẹ̀lé ní gbogbo ìgbà láti rí pé ń a gbọ́dọ̀ fi gbà a sì gbọdọ jẹ́ kí lúrú kọ́dàpọ̀pọ̀ kọ́dàpọ̀ mọ́sàpàmọ́ wa lọ́wọ́ súnà ọtọni clear ọ̀tọ̀ ṣíà ọba ni lọ́kàn jẹ́ nínú àwọn èèyàn tẹ́kí wọn dákàmà wọn àdákàmà wọn àṣẹ̀sìn òdodo wọn àdákàmà dì rò pé àwọn wà torí di eléyìí ẹ jẹ́ ká mójútó ẹ̀sìn wa gbogbo tí ọba yé wa tó fẹ́ jájòjì sí wa tẹnìkan bá gbé wá bá wa ẹmẹ́tì tẹ́wọ́ gbà láì ṣèwádìí o ẹ ṣèwádìí ẹ máa sọ fún yín pọ́nà ni àjẹpẹ́ òfurufú nọ́málánù ni àjẹpẹ́ ẹ̀jìnlẹ̀ sí eléyìí pàtàkì nínú ìgbésí ayé wa àwọn ẹni tó ti sin náà yẹn wọn bẹ nínú wọn ẹni tó ti padà mọ̀ kórìí àánú làwọn wà ṣùgbọ́n tí ò lè fi àánú yẹn sílẹ̀ mà tóró ti pẹ́ ń bẹ̀ náà ti kó ọ̀gọ̀ọ̀rì yẹn wọ̀bẹ̀ àti gbọ́ ojú ti ònù wọn ní fílẹ̀ nítorí eléyìí ó sì ń bẹnu ẹni tó ti mọ̀ pánú ni tó náà máa dáàbò bò tí wọn máa wò ni tọ́nà ń bá ní lò yọ padà fílẹ̀ kẹ́ bó ti jẹ́ pé gbogbo wa náà wọn ò fijọ́ kan bí wa rí màláìka ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa dá wa sílé ayé adàgbà ọ̀pọ̀lọpọ̀ nínú wa náà ló ti ṣìnà rí kọ́lọ́run ọbẹ̀ tó fi mànà ọ̀pọ̀lọpọ̀ nínú wa ló ti ya fọ́jú kọ́lọ́run ọbẹ̀ tó jẹ́ ọmọ àríwá ọlọ́run ọba tó wá ṣàánú tiwa náà ó lè ṣàánú àwọn ará yòókù náà àgbọ́dọ̀ bá wọn jákàn níbi àti mànà àṣùgbọ́dọ̀ máa bá wọn rò ó ipa àwọn eléyìí orí àánú tí wọ́n kù sí làwọn ti wà ọlọ́run ọba lọ́ba tí tún ní ṣe òun lọ́ba tí fi ní mànà abẹ́lẹ́ nǹkan bá wa tún àwọn ẹni tó ti sì náà ṣe kọ́lọ́run ọba wa lé wọn jìnnà sánú yẹn kọ́lọ́run ọba ẹlẹ́dàá wa kọ́mẹ́ǹtì káwa tá àti sìnà ká sìnà ọlọ́run ọba kọ́mẹ́ǹtì dáwà dára wa kọ́mẹ́ǹtì dáwà dẹ́nìkan nínú àwọn ẹrú ẹ̀ ká má bàa wà lọ sọnù subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk sọmọlẹ jẹrẹ kò sùn. aleykum salaam. القرآن tọ́bárí tó ti já ó sì ti fún yẹlẹyẹlẹ. táà ṣe ń rí i pé bí ó ṣe ń já sọnù lọ́kọ̀ọ̀kan ìjèjì kò tẹ́ wa lọ́rùn yóò láti fẹ́ ṣe gbáka méjì ni ẹ lè súnná kẹsìrì kó jóná dérú ẹ sì lè rí mọ́lẹ̀ lódindi bó ṣe wà yẹn kò sí wàhálà ńbẹ náà aleykum salaam. tó dáa lójú ó náà ní kí gbogbo ṣíà ẹni tó ṣìnà ni wọn tó lórí tẹlẹmù wọn tọgá tọmọsẹ wọn ẹni tó bá sì ní ìgbàgbọ́ ní tí í ṣe ìpìlẹ̀ wọn kò lè jẹ́ mùsùlùmí o àmọ́ pé gbogbo wọn kèfèrí rárá á sọ pé gbogbo wọn ló ṣìnà ẹni tó bá wá ní àdìsọ́kàn gbogbo ń tẹ́kùn nígbàgbọ́ lọ́dọ̀ tiwọn ó pé yóò di kèfèrí torí ẹni tó sọ pé Al-Kùránì ò ẹni tó sọ pé irọ́ ni súnà ẹnitọ́ni gbogbo nke ọ̀jàmọ̀ agbogbo sàhábà ọ̀jàmọ̀ kankan wọn ti di kèfèrí lẹ́yìn ikú ànábì sallallahu alaihi wasallam ọ̀dájú pé lẹ́yìn kò sí nǹkan kan tó dà wá pọ̀ pẹ̀lú rẹ̀ o ń láàrin ṣíà àti kọ̀wárì kò sí gbogbo wọn ló ń lọ. dáyérú dáyérú gbogbo wọn náà náà lè gùn. kí ni tuma muhammad albakir ni muhammad ń ànídìí láti fi nǹkan ni ahmed ń ànídìí láti fi nǹkan kan kún lójú ọ̀nà àwọn tó àníìdì láti construct orúkọ pẹ̀lú orúkọ Muhammad bẹ́ẹ̀ náà. Maaleykum salaam. Àwọn sọ pé Kùránì ti ń bẹ lọ́dọ̀ tiwa one over three ètò wà lọ́dọ̀ àwọn. Ẹ wá sáwò, wọ́n ní tí lè má mú tá à ń retí bá dé. Wọ́n ló kọ rẹ̀ ní Mùsùlùmí Fàtímà. Tẹ̀mọ̀ká wa ń sọ pé Àlùkùránì tiwa. قرآن بالرسم العثماني عثمان وتعوان so كل هذا أما القرآن في عثمان وتنقى نعم عليكم السلام تعالوا صافي نعم ta ló sọ fún yín ẹ wá ní sóòótọ́ ni òun náà so ló fún yín ní information ẹ̀ wá bí pé ń gbọ́ sóòótọ́ ni tó sùn so oríṣiríṣi ara wọn Ọlọrọ kan tó sọ pé káka lórí ara wọn kò bá náfìlà kò bá eléyìí lọ̀rọ̀ táwọn alimadaniyun nínú àwọn makiw rẹ̀ gbà wá àwọn ará Madina ó tún lọ́rọ̀ kan tó sọ pé ẹ̀ka lórí ara wọn nínú náfìlà yàtọ̀ sọ́ràn yẹn oní Ibn al-Qasim ló gbà wá àtàwọn ọmọ mẹ́sù nínú àwọn makiw Malik sọ eléyìí ń bẹ nínú nǹkan kan táwọn màlìkíyà ń pè ní dàárùbọ̀ rájẹ́hì wàlmẹ̀ṣọ́r ìtọ́tẹ̀wọ̀n ju tẹ́rì rẹ̀ lágbára jù ọ̀tako ọ̀rọ̀ tí wọ́n ní láàmà fi dáhùn ìbéèrè nínú madhab níta láwọn àti dáhùn ìbéèrè nínú madhab ni pé gbogbo ẹtí máa ń ṣe màlìkíyà yọ̀ dáwọ́ lẹ́nu àmọ́ ẹ̀rí lágbára ju gbogbo eléyìí lọ kí ló dé dà ní tẹ̀lẹ́rìí. tó àkọ́kọ́ gbogbo àwọn olùmọ̀ tábà ń gbọ́rọ̀ wọn ama mọ̀ pé gbígbọ́ tá à ń gbọ́rọ̀ wọn yóò máa jẹ́ ní tó nítumọ̀ lópin ìgbà táwọn náà bá ti takò tọ́lọ́run tí wọ́n takò ti ànábì sallallahu alaihi wasallam tágbọ́ yìí wọ́n bá takò tọ́lọ́run tó takò tà ànábì á ní wọ́n fọ́ má gbọ́ yìí wọ́n mẹ́ ọjà bó ti jẹ́ so Malik madhabu rẹ̀ nù. No àmọ́ kò ń gangan kì í káwọ́ sáyà ì máa káwọ́ sáyà eléyìí nǹkan mìíràn. Aleykum salaam. wọ́n ní báwo láti máa ṣe tẹ̀lé àwọn ṣíà tá a bá mọ̀ wọn láwùjọ ẹ ṣọ́ra fún ẹ àwùjọ àwọn lẹ́yìn ti rí wọn. Èkómbò hmm? náà níbo ni Ṣàngó lẹ́kọ̀ọ́ náà kọ̀mọ̀síbi tí ń jẹ́ Ṣàngó lẹ́kọ̀ọ́ náà sóògùn á lè kó oògùn kọ́ lè kó bàbá yìí adúgbò ẹ̀fọ́lọ́ tó sì tún dájú pé ṣé à ń bẹ́ẹ̀mẹ̀ o mọ́tò mélòó. adúgbò ẹ̀fọ́ náà ṣe rí ọlọ́run tó sànù wa púpọ̀ náà lẹ yorùbá yìí gbogbo àwọn ẹni àdánù ẹni òkú báyìí ọlọ́run fi wọ́n pọ̀ lọ sí i tòǹtọ́ka kù ní kíkàlùkọ́ gbárí mẹ́sàn-án ẹ̀ àní ẹ̀ táwọn yorùbá dààmú lórí dààmú lọ́rùn wọ́n sẹ́sì tán láwọn òsì tẹ̀ náà ní sí àkànwá ríra bóyá tẹ̀bílẹ́ẹ̀dì. ọjọ́ bó ti jẹ́ jẹ́ ẹ rí i tó bá jẹ́ pé ọlọ́run ní kí àwọn Yorùbá wọn rọ̀ díẹ̀ ni wọn bá jẹ́ ẹni tó gbẹ̀sìn yé ju Nàìjíríà yìí ọ̀la torí tẹ bá wo àwọn agbọn kejì ẹ rí àwọn tọ́lọ̀ wọn bò dé káwọ̀ ọ́ máa ń bì pípa àwọn nǹkan aburú oríṣiríṣi nídìí ẹ̀sìn yìí náà àwọn àgbọ́yé tí ò tiẹ̀ nítumà tọ́jẹ́ pé àṣìgbọ́ ni tọ́lọ̀ wọn bò dé kí gbogbo ọdẹ bí tọ́kàn kù náà ní kíkà lò kó gbẹ́sìn yìí kó sì máa ṣe ní ọmọ Yorùbá ọ̀pọ̀lọpọ̀ wọn kàkà kó ṣe súnà lẹ́wàá rí kó ní tàbílígì ló ń ṣe kàkà kó ṣe súnà ó lè jẹ́ amadíyà kàkà kó ṣe súnà ó lè máa kó tẹ̀sí bá àká kókó kọ́rùn bí ìlẹ̀kẹ̀ bí ìyàn joyè kàkà kó ṣe súnà ó lè kó òṣèṣẹ̀ parí wàzífà ní ọlọ́jọ́ méje nàbí àwọn nǹkan yẹn ẹlòmíín ní ìtì ọdún ló ń parí wàzífà ọlọ́jọ́ méje wọ́n á dé lókun màálù àbẹ́yìn òríró ẹ̀rí wọ́n dé lókun màálù wọ́n á dì mú wọ́n nítorí tó bá jákun ah, màálù ni <laughs> wọ́n á sọ pé bó ṣe ti kálíwà déhùn ẹnu rẹ̀ ti dẹnu àṣẹ bí àwọn arọ burúkú àwọn arọ gbóná ara ìjókòó lẹ Yorùbá sọ àmọ́ síbẹ̀síbẹ̀ bí àwọn àna burúkú àna ńlá Ọlọ́run ò dé kí ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ọ̀rá ìjókòó sọ wa kó ká tẹsán kó tó wa kó lè ká má fẹsùn àṣẹ rẹ̀ ní ìjẹun sí. Bẹ́ẹ̀ni. À wọ́n pọ̀ wọ́n pọ̀ history Islam àwọn tí wọ́n á pọ̀ tó sọ ń parí at least Al-Imam Ibn Kathir rahimahullah onítìrọ̀ al-Bidaya wan-Nihaya al-Bidaya wan ìbẹ̀rẹ̀ àti ìparí tó láyé ṣe bẹ̀rẹ̀ títí débi tó dé dúró tó ń fi kú àti bóun ní parí ayé òṣèlú so history ńlá ni bákan náà ní sọ̀rọ̀ at-Tarikh al-Kabir lil-Imam at-Tabari tọ̀tírà Tarikh islam tún wà àwọn tírà pọ̀ lóríṣiríṣiríṣiríṣi bẹ́ẹ̀ ọ̀tọ̀ ní tàn ọ̀tọ̀ ní síra àwọn síra àti síra náà tún lọ jáǹtì rẹrẹ wọn lọ jáǹtì rẹrẹ náà. عليكم السلام sí tíra dua tó ju Hisnul Muslim àkọ́kọ́ Hisnul Muslim àwọn tíra àgbẹ̀yìn ayé lélẹ́yìn àwọn tíra pọ̀ tọ́jẹ́ tàdúà tó látara àwọn tíra tó pọ̀ tọ́jẹ́ tàdúà ilẹ̀ tó ṣe Hisnul Muslim ti summarize tó ti mú jáde gẹ́gẹ́ bí Hisnul Muslim náà ṣe wà sẹ́yìn náà bá díjú ẹ lè ṣe tíra kan bẹ́ẹ̀ tó náà ní í ṣe pẹ̀lú àdúrà. so torí pé ó gbìyànjú gan kọ́lọ̀ forí jùn náà ti kú láìpẹ́ yìí ọmọ sàódì kan ó gbìyànjú gan nù wẹ̀ ẹ máa gbọ́ mi yẹn kó sísẹ́ tí ó sì síbi kan náà àwọn àdéhùn mi lè wá ń bẹ̀ tó ẹ kọ́rọ̀ wá ń bẹ̀ mi lè wá tó and majority tó wá nínú ẹ̀ nísìnyí ẹ̀yin lè ṣe pé tọ èmi náà fẹ́ kó tura àdó àkàjọ wọ́n ti kó tura àdó àjọ ọ̀pọ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ gan àwọn ìtọ́jẹ́ ti súnà àwọn ìtọ́jẹ́ ti bídà wọ́n pọ̀ sòṣùgbọ́n ti súnà ní káwọn máa wá ká gẹ́gẹ́ bí alùwàbílù sọ́yẹ́bẹ̀ alùwàbílù sọ́yẹ́bẹ̀ ti al-Imam Ibn al-Qayyim tíra àdó àjọ. فكنا أن ترى كتاب الدعاء للإمام الطبراني أتني الأذكار في الإمام النووي فكنا أتني عمل اليوم والليلة لابن السنين aláwọn tí ra rẹ gẹdẹ ṣe sọ nípa àdúrà pẹtù gbogbo wọn tóbi tòbí tíra ìmáàmù náwáwí alàzkar òun tètè wà lárọ̀ọ́wọ́tó ọ̀pọ̀lọpọ̀ lẹ́yìn náà náwáwí olùmọ̀ńlá ni tó bá tún ti má tètè wá yóò tún sọ báwo ni ó ṣe lágbára sí àti bọ́ba jẹ́ ètò gbogbo ẹ̀ ní náà. sẹ́yìn náà ẹ lè kó tíra àdúrà jọ kẹ́yìn náà kẹ́ gbé jáde kára yín náà ìwé kan wà tó jẹ́ pé ó gbajúgbajà táwọn èèyàn máa ń lò tẹ́lẹ̀ ó sì tún wà lọ́wọ́ wọn àti sìn àmọ́ bídẹ̀ àkúnnú rẹ̀ tẹ́ bá ní àbí du'aul mustajaba sẹ́ni náà síra síra báyìí lọ́wọ́ àbá ó tóbi díẹ̀ wọ́n ń pè ní du'aul mustajaba ọmọ Egypt kan lọ kọ síra yẹn pọ́pùlà gan àwọn fídíò pọ̀ ń bẹ̀ gan nínú àwọn fídíò rẹ̀ ni pé ó sọ fún un pé àdúrà yìí onílọ́jọ́ wò àjọmọ̀ àyọ̀sọ̀ pàdé àjọ ẹ̀ sì láàrọ̀ tó bá tún dàárọ̀ sátidé ẹ̀tún sì jẹ́ àárọ̀ sọ́ndé náà wà àárọ̀ mọ́ndé wà gbogbo ọjọ́ kọ̀ọ̀kan náà sí. tó bá tún wá sàdúrà yẹn débi kan yọ sọ pé ẹsẹ̀ lè síwájú ẹsẹ̀ lè sẹ́yìn ẹsẹ̀ lè ẹ̀tún kọjú sí gbogbo bẹ́ẹ̀ ni ẹ kọjú sósì. tó ṣùgbọ́n àwọn bídẹ́ àkúnbẹ̀ bíi báwọn tó a sọ̀rọ̀ àfọ̀n lọ́ọ́ المستجاب. mustajab nínú àwọn tíra àdúrà tá a tún mà ní kíni Nigerian level al al-ma'thurat so eléyìí ìbára di ti kan tí o fẹ́ tẹ̀rín lẹ́ńbẹ̀ náà ẹ̀ nílò ẹ̀ gbàdá nítorí pé nǹkan tó bá fẹ́ tẹ̀rín lẹ̀ lèèyàn máa ń lò nínú àtúrà àdúrà. àbẹ́yìn ṣàdùà náà ọ̀dà náà àti rà nákẹ́lì rà àti rà àdúrà tẹ̀túmà náà ẹl ẹl alàlẹ́ kínní alẹ́ ìlàjì rárá ní nàìjíríà ń lẹ́wọ̀ náà. dalailu tọ dalailu ní àwọn tí ra fídíà nìyẹn tí mùsùlùmí ọgbọ́dọ̀ máa kà ní àwọn tí ra dùà ẹ dákun ètò ẹ bá nílé ká fi mọ kọ má jẹ pé kàkúkà lẹ́ńkà má jẹ pé pé lẹ́ńsẹ́ bẹ́ẹ̀ ni dùà olùkọ́ òdìlà ọ̀rìn náà sẹ́jọ́ gèdè pè àti bídíà ẹ máa fà àwọn àlejànú kíkankíkan pé adámdàbí ayélu adádàbí ìlú sàdádàbí ìlú wàhálà bí ìlú gbogbo bílù bílù bílù bílù sọ̀rọ̀ ẹ má bàa kárò rẹ o náà tíra àdúrà mi tí wọ́n á fi hàn lè má mú. Nigerian level tí wo ló lè ràn lọ tí ó ràn lọ́wọ́ ní Nigerian level táwọn lè máàmù máa lò bàjẹ́ yìí sì fẹ́ jẹ lè máàmù ná fún gbogbo nǹkan ìwé kan wà tó kan máa ń lò pé tẹ́lẹ̀ ìbá ti ń bẹ ìmáàmù ọ̀mí kan hmm? tẹ̀láìlú bá wo ẹ̀jẹ̀ gbọ́ ẹ̀ eh, jámíù. láyé ló bá wò ná jẹ́pù a a àlè jẹ́pù nábàáwí bá wò. ẹ wá rò ẹ máa lọ gbé ọláwà ní champion sí lè máàmù tó ọba ní bó ló ti fẹ́ sí lè máàmù náà. wọ́n ń pè ní. عون العلماء عون العلماء wọn lè má mú tó bá ti ní ìgbàgbé gbogbo kéwìdẹ máa ń ka àbújá ọba ti rí bẹ́ẹ̀ ọmọ pé kò sí náà <laughs> náà gayatul maqsud fi ẹ kọ̀m̀plíìtì tó lẹ́yìn náà bẹ́ẹ̀ nu tíra táwọn lè má mú tó máa lò náà. Hmm? Mm-hmm. Ah, àyà mọ orúkọ àwọn olùmọ̀ ẹ̀sìn Islam èsì dandan pé kó wọn ṣe kú èsì dandan pọdún olè dalọ́kọ́kọ́ kò ṣe àmọ́ mọ orúkọ àwọn olùmọ̀ ẹ̀sìn Islam ó náà ní túmọ̀ sí pé mùsùlùmí tó kẹ̀sìn rẹ̀ kún làwà kí ni túmọ̀ kí n mú fọ gbogbo ọmọ agbá bọ́ọ̀lù abẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ àwọn ètò gbogbo orúkọ àwọn olùmọ̀ẹ̀sìn Islam mímì dákan àwọn olùmọ̀káláyé gbà kan àwọn olùmọ̀kiri olùmọ̀wò tóbi jẹ́ pé láyé gbà kan ìgbà kan ò ní déètì tòní ìsìn àwọn máa mọ̀ pé bóyá wọ́n ti gbé eh, ẹnìkan wọ́n ti gbé níma wọ́n á gbé kó ń bá ta gbàgbé lọ bsg gbogbo ẹ lẹdá mọ bá àwọn ẹsẹ máa ń sọ pé kò làwù ká lọ pé kí làwù bá kàrí ṣe pẹ̀lú Osama ibn Zayd nígbà tó fi ṣe aṣíwájú àwọn ọmọ ogun kálukó fèlè àmọ́ gbogbo àwọn bọ́ọ̀lù àdánù ẹ̀rì tí kálukó há sórí àwọn àtàn máa ń mọ̀ ń gbà mí ká lè máa kó fún yín náà ní ètò wọn lè gbé à wọ́n ti gbé gbó kan tí Ronaldinho tó sọ̀ ẹlòmíì ò lè sọ̀ ọrú rẹ̀ láyé ìrọ̀lá lẹ́yìn kí lọ́ọ́ àbí Ronaldo ó fi thirty something million dollars ó fi bọ́ obìnrin kan ní Amẹ́ríkà nítorí pé obìnrin yẹn fẹ́ sùn ká kó rèpù òun kẹgbẹgbẹ rọ́bìṣì wọn tí ò já máa kẹkẹ àwọn aládàáda kótókótó àmọ́ sẹ́ máa ń béèrè ọ̀rọ̀ ẹ̀sìn tẹ́ ń béèrè pé sàábì kan báyìí ẹ̀ dábìrì kan báyìí ẹ̀ gẹ́gẹ́ ah, àwọn ọmọ ọmọ gbogbo eléyìí àìwọ́ wálẹ̀ yìí mà ẹ̀rí pé gbogbo orí títì wa nísìnyí wọ́n ti kọ́ máàtì kan báyìí ago báyìí sago báyìí bàbá àwọn mọ́tíláṣí kálukú ọmọ tó gbé fa sẹ́ máa ní máàtì kan bẹ́ẹ̀ ten thirty lálẹ́ yìí sí twelve thirty ibi ó kún abẹ́ òní kún wọn paaki ọ̀kadà lọ kálukú òní dààmú pé ní jọba gbé ọ̀kadà rẹ̀ aláì gbogbo àwọn já máa fi káwọn ẹ̀rí sọmọ èèyàn dààmú tí ṣe ni gan ti ra àwọn èèyàn ó ti pọ̀ jù so àwọn nǹkan tó yẹ ká mọ̀ nínú ẹ̀sìn wa àmọ́ nọ́ọ̀sì ní nǹkan tá a ní nípalẹ̀ á ń bọ̀sibọ́sì ọ̀run àwọn abẹ́ wulẹ̀ tẹ́ bá bá bàbá mi àtọmọ níbi tá ti ń jà tí wọ́n ń búra wọn tó ń sọ pé á jẹ yín náà ni á rí bá lu yín lónìí à ó lu bàbá rẹ̀ àti bọ́ọ̀lù ni àbà àbà tó tí wàá rí báyìí bàbá òní rán ọmọ létí káwọn lọ mọ́sálásí ọmọ òní rán bàbá létí káwọn lọ mọ́sálásí wọn á pàdé ń di ọ̀rọ̀ bọ́ọ̀lù kálukú ọmọ afárá yá síbẹ̀ lọ́yẹ kọ́rọ̀ wọlé lọ́yẹ kó rí bẹ́ẹ̀ o. lẹ́yìn náà a lè má mọ kí gbogbo a sì lè má lásìkò láti lọ kọ kí ó ti lọ díẹ̀ bọ́tọ́ tó lọ fún kéèyàn Ọwọ gbọ fi máa lé ọkún lálékún mà àlékún òye nínú ó rí i pé òun ń sí ti ń sí ti mélòó la lò láyé ọjọ mélòó so ọla lè le lè fọwọ́ àwọn nǹkan kéékèèké tó ń kó fi ṣàánú rẹ̀ kẹ́sìn rẹ̀ ó tún fi dáa sí i kó a jẹ́ pé ikú ti dé tán èèyàn mà lọ́lọ́run bá kúkú ṣàánú yẹn ó lè jẹ́ pé bóyá àsìkò díẹ̀ tó fi lẹ́mìí kí mo tiẹ̀ fẹ́ mẹ́sìn mi yìí níwọ̀nba lọ́lọ́run bá gbẹ̀mí tó ti ọ̀rọ̀ wá rí nínú yín ẹ pé láti ìbẹ̀rẹ̀ ọjọ́ ọmọ ọmọ iṣẹ́ ọmọ tó bá kù díẹ̀ ọwọ́ náà ní kádàrá ọba yí padà kádàrá tọ́lọ̀ ti kọ́ fún tẹ́lẹ̀ yọba borí ẹ̀ yọba bẹ̀rẹ̀ sí hu ọmọ àlìjáná yóò sì wà àlìjáná torí ẹ̀ ẹ̀sìn wa já mójútó já mọ̀ ń parí sẹ́ni tó máa ráyè máa ṣeun táwọn máa kà fún ṣètò ọ̀nìyàn ṣètò fẹ́ bá gbogbo èèyàn jẹ́ gbogbo ọ̀nà tuntun wọ́n sì fi bàjẹ́ ṣètò máa ń sàn fún ọ táwọn ọmọ bá rí bẹ́ẹ̀ ẹja kẹsìn wa kù já kẹsìn wa kù wọn sọ hábà wọn là ambassadọ wa wọn yẹ ká morúkọ ambassadọ sí wọn rántí wa tó jíṣẹ́ islam fún wa wọn yẹ ká máa pé hàn tàbí kan tí wọn sọ nípa pé ńgbà kan pé wọn ní kíní kan lọ́sà máa lọ gbogbo ẹ̀ pọ̀ tàbí kí ló pẹ́ sílẹ̀ ìjẹ́bù sí jẹ́ ọlọ́run kò tún wá sí subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu